ẹ kú dédé ìwòye ẹ̀yin akẹ́kọ̀ọ́ yorùbá ètò yìí wá láti iléèwé freshwaters international school tí a kàn mọ́lẹ̀ sí kìlómítà four adó ìlàwẹ̀ road adó èkìtì ní ìpínlẹ̀ èkìtì ayálóńgẹ olùkọ́ yorùbá yìí ni yóò máa ṣe atọ́kùn ètò yìí àkòrí ẹ̀kọ́ wa sì máa jẹ́ èso tí àwọn olóyìnbó ń pè ní fruits yorùbá dùn ẹ máa bá wa ká lọ mango òun ni àwọn yorùbá ń pè ní mangoro. orange òun ni àwọn Yorùbá ń pè ní ọsàn tàbí òronbó. Cashew òun ni àwọn Yorùbá ń pè ní cashew. Lime òun ni àwọn Yorùbá ń pè ní ọsàn wẹ́wẹ́. Pineapple òun ni àwọn Yorùbá ń pè ní ọ̀pẹ òyìnbó. Banana òun ni àwọn Yorùbá ń pè ní ọ̀gẹ̀dẹ̀. Pawpaw òun ni àwọn Yorùbá ń pè ní ìbẹ́pẹ. Kò sí èso tí kò dára, gbogbo èso ni ó dára fún ara. Ẹ jẹ́ ká wo díẹ̀ nínú àwọn ohun tí èso ń ṣe fún ara. Èso máa ń dènà àìsàn, èso máa ń mú kí ara kó máa dán, bẹ́ẹ̀ ni èso máa ń jẹ́ kí ara jọ̀lọ̀. Ẹ jọ̀wọ́, ẹ máa bo imú yín, ẹ má sì ṣe gba ẹnikẹ́ni lọ́wọ́. Ètò yìí wá láti ilé ẹ̀kọ́ Fresh Waters International School. Ẹ kí àwọn òbí yín o. Ó dàbọ̀.